fáàlì máa yá fúrú mọ́ ìndẹ̀l kòbó àwọn nǹkan wo ọwọ́ ṣèkọ̀ ẹ̀gbọ́n yọ fún ọgbà ọ̀tọ̀ lọ́nà tí làwọn àkáwọn lè jẹ̀rẹ̀ yìí wọ́n láwọn nǹkan wo ló sì wọ̀ sáàgbọ̀dọ̀ máa ṣe níbi sàárè ni wọ́n yá rọ́mọ ìndẹ̀l kòbó ló máa yà sí ìwọ ní àìgbọ́dọ̀ sáwọn nǹkan yìí bí sàárè azabtu wa naharu lẹ́kọ́ yìí sallallahu alaihi wasallam àìdùn nǹkan sí bí sàárè látara ẹ máa ṣe òkú síbi inú ilé ságbo ilé báwọn yẹn pọ́n fẹ́ pọ́n lé yàgàn ìgbẹ́ sáré wọn ti pa ń láwọn kí wọn wájú ta ó dojú kọ sàárì gbogbo àwọn tó wá sí léwọ wọn jókòó dé sàárì wọn fọbọ lórí ẹ̀mẹ rẹ o àwọn ọmọ kéèké mọ sí lórí sàárì. ọ̀nà ọ̀yá rọmọ ìdá kúrú ọ̀nà ọ̀yá ti àdábù wọn náà rò jẹ́kọ́ lè rí lá àkọ̀rọ̀ fún Islam kò sí pàǹjọ́sìn à ń gún nǹkan síbi sàárì nínú Islam kọ́lá Abdulrazak bin Hammam kánú yàtúrú ìdá kọ́bùrù bá tán kàwùṣà ọmọ dúmọ̀dù lẹ́nu ewúrẹ́ yẹn ń pè ní akọ̀ròyìn أخرج أبو داود وقول عبد الرزاق له وهو في مصنفه والبيهقي وعمد بإسناد صحيح على شيخ الشيخين قال شيخ الإسلام في الاصطلاح وهو أجوان ابن شيخ الإسلام أصابوني وعمد ذبه هناك wọ́n àmọ́ ká máa ṣe ká máa dú ẹran sí ibi sàríà ní ìdẹ̀lkùbù níbi sàríà منهي عنه مطلقا بدا جني ذكر أصحابنا وغيرهم أما دول مذهب الإمام أحمد وناس وعطامي بهذا الحديث تري حديثه قال أحمد بن في رواية المروزي إمام أحمد من رواية المروزي أن تقول قال النبي صلى الله عليه وسلم ذلك قال النبي عن ذلك وقري أبو عبد الله أقل لحمه نباب داي أحمد أقول لا إيه تقول في الجنة جمعة nítorí ibi sáré. قال أصحابنا وفي معنى هذا ما يفعله كثير من أهل زماننا في التصدق عند القبر بخبز أو نحوه wọ́n ní nínú nǹkan táwọn èèyàn máa ṣe inú àwọn èèyàn wa lásìkò wa yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó wà lórí mọ́tàbí wa wọ́n gbà pé síbí kàdákọ̀ àwọn èèyàn máa ṣe lásìkò wa yìí nípa pé kán lọ máa fi sọ́dákọ̀ sì fi sàárì bí kán lọ máa fi búrẹ́dì bẹ́ẹ̀ ṣàkóso òkú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ àwọn òkété tó wà ń di iṣẹ́ àwọn ni wọ́n mú bẹ́ẹ̀ di jẹ <laughs> ẹ wà lọ́mú bẹ́ẹ̀ di ti sàárè torí ẹ̀ wọ́n ní mímbá bíi pé èèyàn ti dáàbò kó ilẹ̀ kọ́bùrù náà bóyá ọ̀nà àhùyè àbáwọn nǹkan mi ní ìrọ̀gbé pò bẹ́ẹ̀ ìrọ̀gbé òkú máa ń la ìpò ni ọ̀kọ́lá náà wí yóò fi mọ̀jọ̀ ìmọ̀mù náà wí kí ni mọ́sàbí wọn náà wọ́n fi ṣàfihìyà ṣàfihìyà ni wọ́n. wọ́n mọ̀ dábò wọn akọrọ̀ ẹ̀ńdà lọ́kọ́bìrì fàmọ́sùlùmọ́ ní hadith anas hada wọ́n ní iṣẹ́ ìjú iṣẹ́ èyí ni ká máa dùn kan síbi sàárè nítorí hadith anas sàkà sókè yẹn. روى أبو داود والترمذي وقال حسن صحيح قلت وهذا إن كان ذو هناك بالله تعالى ṣé bàbá ní pé tó bá jẹ́ pé gbígbó ẹran yìí ọlọ́run á dùn fún wọn ní mazmúmù nìyẹn wàá máa ilẹ̀ akára lè sọ́ọ́ ibi kọ́bìrì ká máa yàfa ló bá lù jù hàl fọwọ́ ṣírkùn sọ̀rẹ̀ ẹni pé ọ̀rọ̀ táwọn afáà ń sọ ìmọ̀mù náà wí ìmọ̀mù ahmed yẹn bí ìgbà pé wọ́n kò yà rẹ̀ àbí àwọn ni tó bá jẹ́ pé ọlọ́run ni wọ́n ń dúró fún wọn lọ dúbìsáré kí ẹ̀ fẹ́ pẹ̀rẹ̀ lé iléyá náà ló fẹ́ pa fún ẹ̀pọ̀ ẹran àkíkọ̀ ẹran tó wà náà ló fẹ́ pa ṣùgbọ́n ẹgbẹ́ káyọ̀ lè tó wà lọ pa pọ̀kúrú wọ́kọ̀ ìṣekúṣe ni wọ́n ní ṣùgbọ́n àbò fẹ́ fáwọn èèyàn ní sọ́dákọ̀ pé ẹ máa bọ̀ níbi ojú olórí bàbá mi kẹ wá gba sọ́dákọ̀ ń bẹ ah kí ló ṣe ojú olórí so pọ̀kúrú so sẹ́wọ́n tán pè lójú olórí sẹ́wọ́n pè lójú olórí sáré bí ìṣẹ́ wá ṣe òkú àwọn èèyàn sí wá bí ìgbàgbẹ́ mi ní ìlú ojú lórí ìgbàgbọ́ wọn òkè sàárè wọn. wọ́n ní ṣùgbọ́n kárí pé èèyàn dú kíní ẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́ba wọ́n ní ádá ṣílùkùn sọ̀rí wọ́n ní ẹbọ gbádágí nìyẹn wàá kúlù haramun lẹ́yìn tó pé èsì apá síbi sàárè yẹn àwọn kórìíra kéèyàn jẹ kéèyàn lọ jẹ ẹran tí wọ́n pa síbi òòṣà àbí di sàárè fún sàárè ìjẹ́ haramu ni wà fífkù àtòbìlẹ̀ jẹ́ kàmàkọ́dà ta'ala kọ́nà sọ pé wà látà kùlú sí mọ́tò ànàtí ń jẹ́ aláàmù náà àyíwà akọ́kùnrin yẹn máa kulu mimma lam yukari sallallahu alayhi ẹ má jẹ láíláí níbi nǹkan tí mo bá ṣe náà bá inú tí òdà kọ́ lọ́wọ́ bá ti dẹran tí wọ́n pa síbi ọ̀sà tí wọ́n pa síbi sàárì wà iná wò làfíìsì ìwà bàjẹ́ gbádágì ni. ayé wàlmùhálù annahu kàdálíkà bí àǹzúbi hàlẹ́rẹ́rìlá. ayé wàlhálù wọ́n ní bákan náà lọ́rọ̀ yíyo annahu kàdálíkà bí àǹzúbi hàlẹ́rẹ́rìlá wọ́n bá parán èyí tí wọ́n dáwọ́ kọ nǹkan mìíràn ọlọ́run bá sí àbí tí wọ́n pa nítorí nǹkan mìíràn ọlọ́run. إذ هذا هو الفسق هنا كما ذكره الله تعالى بقوله فنتم غنغن بابا جي يبرو باي سوكوي أو فسق أهل لغير الله به àbí wà bàjẹ́ ìmọ̀ pàǹkan lẹ́yìn tí ń dá ọkọ̀ ọlọ́wọ́ tí ń pàǹkan nítorí nǹkan mi lẹ́yìn ọlọ́run kàmá fi ìzọ̀wájì bí mo ṣe wà náà síra ìzọ̀wájì ìfàkì àlẹ́yìn tàbí وقال لعن الله وفي رواية مدعون من ذبه لغير الله النبي صلى الله عليه وسلم لعن الله ولو عسى بلي tó bá tó bá dúnra pẹ̀lú sí nǹkan mi lẹ́yìn ọlọ́run أخرجه أحمد بسند حسن عن ابن عباس ومسلم عن علي ونحوه lóòkan tó sí ìwọ̀ níbi sàárè wọn ni rọ́fún ha ziyadatan ala turab al-kharij minha ká máa gbé ká máa kó yẹ̀pẹ̀ nípa ká lọ mú yẹ̀pẹ̀ bùnmí ká máa fi kún sàárè yẹ̀pẹ̀ tẹ́ gbẹ́ náà lẹ́ẹ̀dá padà pẹ̀lú pé ẹ̀dín gbòkù síbẹ̀ ẹ ti ní àǹfààní kí yẹ̀pẹ̀ ó ga sókè ẹ̀ bùkátà kẹlẹ́ ọmọ mú yẹ̀pẹ̀ mi nínú mi àti fìdí wa so so àfikún akẹ́kẹ́ bá ń pè fún bóyá bí ẹ ti ń gbélé lọ yóò kàn ti wà lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀pẹ̀ wa ẹ̀pẹ̀ wa jèsè ní ìpínlẹ̀ ìgbà wọn lè dín ẹ̀pẹ̀ yìí ẹni sàárì lè kó wá ọmọ ìkọ̀tì wá jìnnà lọ ká lọ máa wáyé pẹ̀lú ìwà arabi tí arabi tí òsì nílẹ̀ tọ̀ ká máa mọ nǹkan lórí ìkáyìsì ìmábùsù gba àwọn àṣìṣe yẹn kò sí ní ọ̀sẹ̀ fún ṣẹ̀ríyà wọ́n ní tọ́lùyùhá bìlkìlìsì wà náhùwì ká máa dẹkọrẹ́tì ẹ̀ pẹ̀lú pẹ̀lú máàbù àti táìsì ká máa rẹ̀ àwọn oníkìlá máa fi sẹ́ńdẹ̀ wọ́n ní àbíkìtà bá tu àléhà ìwọ ní nǹkan tá a kọ̀ ní ká máa kọ́ nǹkan sára òkú iná rí láyé iná ilé ìrọ̀jú ọ̀dọ́ láti wọ́dọ̀ sí láti bàbá àwọn ìyá yẹ onínú rí sùn rí o mọ́ sùn lọ́rùn o gbogbo àwọn kórógbóró wúro jẹ́ mọ́kàn síbi sàárè yẹn àyè kan kan sára sàárè. ọ̀nà lọ́wọ́ ilá bóyá nọ́mbà àfẹ́sì sàmì bóyá rẹ́sìdẹ́nsì òkú nítẹ́ òsì láwọn nọ́mbẹ̀rẹ̀ sísẹ̀m. lábà ti kọ nọ́mbà gẹ̀rẹ́ bóyá òkúta tá a gbélé lórí ẹ̀ búlọ́ọ̀kù tí fi sàmì rẹ̀ tó kàn kọ nọ́mbà sí sódà tó lè rí fáà sí sáré yẹn kò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí fún ìta ọpọlọ múra wọ́n ń kọ orúkọ àwọn sàábí àwọn àwọn sàábí kọ̀ọ̀kan sára àwọn sàárè nígbàkẹ́ ìní fátímọ̀ ìní ìjẹta tí mò ń kà wáyé fúnra wọn náà ti pa ogun rẹ̀ ní ìṣèwà oníjẹ́ káwọn èèyàn kan dá wá lọ sí ìyára wọn lọ mọ pé sídìí àwọn sàárè irú àwọn ṣíà ní ìṣèwọ́n lọ mọ pé sídìí sàárè fátímọ̀ àrí àwọn ìyẹ̀dá bá wùdú àwọn tó ń jẹ́ tó. wàlbìnà wà ní yá èèwọ̀ ní ká máa kọ́lé ní sàárì bí a mọ nǹkan yípo rẹ ní àwọn àti lásìkò àwọn mùsùlùmí wọn ní lẹ́tọ̀ tàbí àná kọ́bùlà ẹ máa tẹ̀lé ṣùkú àwọn tó ṣáájú ní hazuwal kọ́ńdàtì بالقصدة حتى إذا دخلوا حجر ضد لدخلتموه ewé tí wọ́n bá wọnú owó láǹgbà ẹ̀fẹ̀ bá wọn wò ìjẹ́ mọ̀ kọ́sì àwọn kìlọ̀ ilé ohun kẹ́kẹ́ kan láàrin ní olè àwọn eh, aláàjì kan kú mùsùlùmí ni o wọ́n wá ń ṣe pàréèdì bí wọ́n ṣe máa ń ṣe òkú àwọn kìfìrí yẹn àwọn tó wọ jàlámíà wọ́n dé fìlà wọ́n á kọrin second time. wọ́n báwọn kìfìrí kiri ó ṣe máa ń sòkú tí wọ́n gbé sínú kó tí ó máa jó táwọn undertaker tó mọ̀jú báwọn náà ṣe dìgbà ìṣẹ́gbé bí glass one ṣẹ́kọ̀ wọn rí ndó wà náà gbogbo àwọn kan wọ̀nyí nínú àwọn bọ̀ bọ̀ ìrọ́tù àìmọ̀kan nípa ìsinmi wọ́n ní alùkùrúdù àdéhà èèwọ̀ ní kájọpọ̀ ní sáré wọ́n ní fìdárí kàfà àdéhìí àwọn àdéhìí wá tó tẹ̀sẹ̀ àwọn kan márùn-ún tí wọ́n ti kàrí kalẹ̀ láàkọ́ mẹ́rin jáde rọ́jẹ̀ lánàá náà rọ̀súlẹ̀ sísan án yìí já sọ̀sọ̀ kọ́bùrú àyùká dàrí ànábì kọ kílẹ̀ náà jẹ́ sórí ti sàárè àbíkẹ́ ẹ̀ máa jókòó lé lórí wà á yùgbọ́n àlẹ́ yìí ká máa kọ́lé lórí áwù yùzá dàrí àti ká máa fi nǹkan mìíràn kún yẹ̀pẹ̀ rẹ̀ ọ̀yọ́ kìtàbà àlẹ́ yìí ànábì kọ kílẹ̀ máa kọ́ kọ́lé lórí ẹ̀rí pé àdìsí ní kankan ti kọ́kọ́ fẹ́fẹ́ gba nǹkan yẹn fún yòókù wọn ni àkọlẹ̀ Muslim wa Abu Dawud wa Nasa'i wa Tirmidhi wa sahahu wa Hakim wa Bayhaqi وأحمد والزيادتان لأبي دار والنساوي البيهقي الأولى الثانية عند الترمذي والحاكم والصحة إسنادها وفقه الذهبي وعله المنذري وغيره بالقطار بين سليمان بوزا وجابر لكن هذا في للطريق أبي داود وغيره وإلا فقد أخرجها الحاكم يعني أبقنا روايات إمام المنذري وضع فارغ فقال أبو داود داود هذا وإلا فقد أخرج الحاكم من طريق ابن جريج عن أبي الزبير عن جابر ìmọ̀ hakim ti gbà wá lọ́nà mi torí ẹ̀ pé àdéhìsì ká dọ̀rin fún bí kẹ́kọ̀ọ́ tí wọ́n ti kó dọ̀rin fún ìdíje mẹ́rin tó rúkè àbí ìwọ̀n torí táwọn ará sọ pé àdéhìsì ìsináà tó dọ̀rin òun tí ìsọ̀kan ọba àdéhìsì ẹ̀rẹ̀ náà dọ̀rin wọ́n wá pé àdéhìsì dọ̀rin àdéhìsì gbogbo tó rúkù rẹ̀ náà ti kíni o dọ̀rin wọ́n wá pé ìsináà tó dọ̀rin àdéhìsì ìsináà ara tí wọ́n fi kọ́ tí wọ́n fi kọ́ra àwọn ẹlẹ́nu nìyẹn pé sẹ́ni kan bá ní sàdí ìtẹ́ tọ́yìn sẹ́ni kan bá lọ gbé ìsìn náà lórí ìwà sẹ́ni tó kọ́ sọ pé tọ́yìn ìfẹ́ tó wò rí ìtọ́ lè lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ owó àṣẹṣà tó a fi ìsìn náà tó wà sọ níyẹn a fi sọ fún àdé fún yẹn ìsìn náà gbogbo mi tó tọ́yìn ìfẹ́ sọ pé ìsìn náà tó tọ́yìn kọ́ra gba àwọn àdéhìí bọ̀kọ́rí tó jẹ́ sọ̀rí àwọn ìsìn náà bẹ̀ fún tó jẹ́ tọ́yìn tó bá yẹ òròpó àná bùkọ́rí ọ̀sán lọ́wọ́ onú tí a san wálé ra ìsìnàdà àdídé ní ìdánwò ìsìnà ní ìsìnàdà ẹ̀dọ́ yẹn kò túmọ̀ sí pé àdídé ní kíni ọdọ ayẹ. wọ́n ní orí ẹ̀yìn mọ́mọ́ hákìm gbà wá látọ̀dọ̀ ibn jurayj ana ibn jurayj àjábẹ́ wàhálà sanadu bàṣẹ́ ti mọ́sẹ̀. ọ̀kan sọ́nà ibn jurayj ìdáwó àní mùsùlùmí sí riwayatin ìsàmáyé yìí ana bí zuzayir ṣubhatu tadlisihima orí ẹ̀ ṣùgbọ́n àkúgbẹ́ àwọn méjì ti dẹ̀tẹ̀ lé ó ti làkú mẹ́ nípa ti ẹlòmí muslim ó gbọ́ wá pẹ̀lú sàmà látọ̀dà bíi zùlẹ́yìn. ومن هذا الوجه جاءت الروايات الأولى عندما ذكرنا wọ́n ojú pọ̀ náà ní ìwáyà aláwọ̀ ìdíwá lọ́dọ̀ àwọn tí mo sọ síwájú yẹn. kọ́nà àwíyú wa ìsìnàdó wa sọ̀hìn ثم استدل به على أنه استحب وأنه مستحب ألا يزاد القبر على التراب الذي أخرج منه ní ẹbí mọ́mú náà wá gbà pé àìsí yẹ̀pẹ̀ míì tí ò sí lára yẹ̀pẹ̀ tá a gbẹ́ kù nínú sàárè yẹn àìsí kún yẹ̀pẹ̀ sàárè. kọ́lá ọ̀kọ́lá ṣàfihàn fàyínzá ìfànàbà náà ṣàfihàn ni pé tí yẹ̀pẹ̀ míì bá kún kò burú kọ́lá sáàbù náà màá náà wà náà bẹ́rù mọ̀kúrú lẹ́sẹ̀ bí mọ̀kúrú àwọn gbà pé ti ṣe mọ̀kúrú قلت هذا خلاف الظاهر النحوي وانا ليه تقول ان كان عندك ولا يزاد عليه ابي وني وفي تقوى من فإن الأصل فيه تعريف إلى ذلك طيب ولي فالحق ما قاله ابن حزم في المحلة ابن صلي ابن حزم صوت لو لا يهد عن يبنى عن يبنى القبر والتي كما قص عليه ولا يجصص كما ká máa dẹkọréètì ká máa dìzáìnì wọ̀lá ìzádọ́ alátùrọ́ bí ṣe in àbí ká máa fi nǹkan kan kún yẹ̀pẹ̀ rẹ̀ wọ́n yóò fi dámú kúlù dáàlì gbogbo àwọn sísí yẹn láti wúdàn nù ṣẹ̀yà wọ́n wọ́n tó ń sìn kọ́ọ̀lù imam ahmed nílò hàn nínú ọ̀rọ̀ imam ahmed fàkọ́lá budáwọ̀ sí masáàlì samitu ahmed sọ́ọ̀l ẹni mo gbọ́ tí imam ahmed sọ pé láì ìzádọ́ alákọ́bìrì mi sọ̀rọ̀ e ọ̀dọ̀ lẹ́yìn àìsí yẹ̀pẹ̀ mí kún yẹ̀pẹ̀ sàárì tá a gbẹ́nu sàárì ó ní ilà ayùsáwà بأرض بالأرض فلا يعرف فكأنه رخص إبداعا àbíwá pé pàtà gbogbo yẹ̀pẹ̀ tá gbé kóòrò sàárè àdá sórí sàárè ó wá lẹ́gùn mọ́lẹ̀ ìgbà yẹn látò lọ wá yẹ̀pẹ̀ bùnmí látò sí kíni ọ̀hún látò sí kó lè bá ga sókè táwọn èèyàn fi mọ̀ pé sàárè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tó bá lẹ́gùn mọ́lẹ̀ tó àwọn èèyàn ní mọ̀ pé sàárè wọn ni láàkín lákàfẹ́ sọ́fún عنه الكراهة فقط يبقى ضمن الظرف وصفي كراهة ممكن نقول إلى عشان يشبهني استفي بهذا كل ما صار مني كان وكان وشدي ولا هي كم تسأل وسلتي أبيعنا الله إذا جاري صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته Thank you ẹkú wò sí ìlú ló tún kù wà pẹ̀lú ẹ̀rá jàwárì ọkùnrin àtàlẹ̀ yẹn ti wà nǹkan yẹn tí iṣẹ́ kan wà ní iṣẹ́ pé ìdájọ́ wọn ní gbé ìdájọ́ lórí àdúgbò bí èyí ti pèsè ìyá mọ̀ pé àwọn fún ọ̀rẹ́ ẹ̀kú ní ìlú wà ní ìgbà fẹ́ wọ́n ti ṣe gbèrò pé fẹ́ pọ̀ ìyàwó mi wọ́n yọ sọ̀rọ̀ pé tó bá yẹ bá kó sí ibi tó ti bọ́ lọ sí ìbára yìí ló ṣe é kàn tàbí àpọ̀mọ̀ yìí ló ṣe ń lọ sí ibi ọ̀dùnú tó wà sílẹ̀ parí ní ẹ̀dáàmùgbà nífìlẹ̀ ìpolọ́pọ̀ ẹtí wà ní ìpínlẹ̀ tó ń gbà lọ ṣé àwọn kan lé wọn lè gbé làdúrà lé pé àtúntò kò ti lò bí ni kò sí ìlò ìlọ́mù. kò lè tó bá rò tí ò bá ti sọ jáde ọ̀tọ̀ ní kéèyàn rò ìgbà ọ̀tọ̀ ní kéèyàn mọ òrùkọ́ wá sọ tó bá ti sọ ìdájọ́ ti gbò wá òpin tó ti dé ká mọ̀ pé òun ṣe kí ni o òun gbè tí ò bá sì sọ àlékún ìdájọ́ bíbélì òwe sòtórí pé tó bá ti sán ẹ yóò jẹ ká lè ní preparedness láti mọ ọ wò pé ó sọ fíríjì òní o kódà kó sọ orí àwàdà ọ̀rọ̀ tó ti jáde iṣẹ́ ti gòrí yẹn lójú kù ti pé sí ìwà àṣìṣe tán lórí ra ṣùgbọ́n tó ń kó kàn ọ́n lọ́kàn tí ò ti ṣe ìdájọ́ kankan òde òun ló kàn lè dájọ́ fúnra rẹ̀ ibi tí kódà níbi àkídà ìdí yẹn ní lákìdá tí ò bá sọ jáde àlè àti kó fi sẹ́jú rẹ̀ ẹ pé àkìdá ń bẹ́ẹ̀ náà àkìdá yín lọ́jú ìdí yẹn òṣèlú ayé àbí kò nídìí kan ká sọ ká sọ àkìdá kásẹ̀lẹ̀ rẹ̀ kí làkìdá ẹ̀ ọ̀pá mẹ́gbẹ̀ẹ́ church ọwọ́ church pẹ̀lú a ti kọ̀ fúdù àkìdá rẹ̀ ẹ̀rù iṣẹ́ wọn rò bóyá tó bá jẹ́ eh, kìkìrì àwọn abàmọ̀ ìdínà owó jàdámíà nǹkan àwò ni pé mi gbogbo bó ṣe nìyẹn wọn wá lọ mọ̀dínà mọ́kà àwọn òṣòfò tó gba tètè láàyè bẹ́ẹ̀ ó gbà tètè lówó bẹ̀ rárá. Sallallahu alaihi wa sallam kò ṣe ní sẹ́yìn yá wọn ìṣẹ̀ bá ti bá ti wọn ọlọ́run méje ìṣẹ́ ti bá ti wọn ọlọ́run méje wọn túmọ̀ làwọn gbà wọn láyè ìṣẹ́ ọkùnrin kan tí wọ́n ṣe blọọgì ìlú ó lọ màdínà ó tó ṣù ọ̀dẹ́ tó yà fídíò tó ṣe táwọn títì tó wà lẹ́gbẹ̀ẹ́ haram ni wọ́n fi ń pè á lórí business place náà àwọn tí wọ́n rìn káàkiri ayé náà kàn máa ń ṣe YouTube videos so òní ó múra bí mùsùlùmí ni kódà ọdún sùn náà jù ní ọdún òde ló hàn sísẹ̀ jẹ́ ọmọ wọnú ìgbà náà wá. sọ́jà dé tí ò tí ì ṣe yóò ti fún wa ní pípa rẹ́gílẹ̀ sí ètò sọ pé ṣe nìyí.

so wọ́n lè wọ́n lórí nǹkan tí wọ́n mọ̀ yẹn ṣe ìgbélé sí pẹ̀lú tó ti níyẹn yóò ṣe bá sọ̀rọ̀ pé à ó ti sọ ó láníyàn mo fẹ́ kọ̀ gbọ́dọ̀ síbẹ̀ kí ló dé ká lè síbẹ̀ lè fi pàṣẹ mọ̀ kò tó wà ní ọkàn rẹ̀ ìgbà míì èèyàn máa mọ̀ látara àṣeṣe ìyàwó kan ò gbé ẹwà náà ọ̀rọ̀ ọkùnrin bàgbélẹ́gùn wọ́n ní mo ní ẹwà à ẹgbẹ́ ẹ̀rẹ́ mọ́ pariwo mọ́ mi tẹ́lẹ̀ ni tó dẹ̀ pariwo mọ́ ẹ́ tí a fẹ́ ṣe kẹ́ ṣe o ṣe dákẹ́ yẹn sọ tẹ́lẹ̀ sọ ẹjá ọdẹ lọ òṣìṣẹ́ ọdẹ nìkan láyé ọgbà ẹ kó lé ìdúgbèdè kó láyé à kó dé sọ. <laughs> so ìdájọ́ lórí nǹkan tó yóò tí ì sọ tí ò tí ṣe hmm. tó bá wà lọ́kàn rẹ̀ lẹ́nu àlé mọ́kàn rẹ̀ gan òwò kódà tá a bá fẹ́ mọkàn tù ṣe sí akàn fẹ́ ṣe fìràáfà pé á ah, èsì yìí sì ọ̀fẹ́ jọ pé ẹ̀rọ ni. Um, ṣé ó tó ní ilé fẹ́ jẹ́ òsì wọ́n wà nínú ìlú ẹ̀ ní sì ṣùgbọ́n pé jẹ́ báwọn náà wà. Èmi ẹlẹ́kẹ̀dì ni pé àwọn kan tó ń sọ pé láti jẹ́ irú àwọn ìlú yẹn. asúlọ́sì lọ́wọ́ àìsàn ìpìlẹ̀ gbogbo ẹran ní pé ìwọ̀n gbogbo ẹran lè wọ̀ láti jẹ àfi tó bá dáhùn lójú pé so wọ́n yá kẹ́lú òbí jẹ́ kí gbogbo mùsùlùmí bí wẹ́ dé ní ìsìnkú àti kí yóò kankan náà ẹsẹ̀ pẹ̀lú lẹ́dẹ̀ kódà ní bẹ́ẹ̀ fún gbogbo Ọ̀ṣun state ẹ̀ ní bá aráàwọ̀ gangan ẹ̀ bá méjì kódà mo dé Port Harcourt lọ́jà wọn àwọn ará àwòrán wà ní ẹ̀rọ ẹ̀pọ̀ kápọ̀ ibi tí ẹ̀rọ àti ìmọ̀ bá wọn yóò mọ̀ jẹ̀rọ ọ̀ká dé pé irú Port Harcourt rẹ̀ pé ó súnmọ́ káwọn tòfin yẹn náà ní abató àti wọn yóò máa pẹ́ ẹran wọn pẹ̀lú eléyìí yóò máa ṣẹ̀ta ìdí òsì lọ ọ̀ràn yẹn ní ibi tó bá jẹ́ lùkè sí tí ìbára kí ẹ bá máa dájúdájú ọ̀gbọ́dọ̀

ìlú Islam ni ìrọ̀ kan tó ti balẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onípòtù náà ló ń ta àwọn àwọn process ẹ̀dínwó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí ìwọ̀sẹ̀ tó dájú gẹ́gẹ́ ní kéèyàn lọ́rẹ́ jẹ́ pé láwọn ọdún òyìnbó yẹn náà ìgbà tí wọ́n rí báwọn mùsùlùmí ọ̀nà jẹran wọn èyí tó ṣùgbọ́n pé àwọn náà ti dáhùn àbá tó alẹ́ tó jẹ́ wípé lọ́dọ̀ báwọn western world yẹn òòkàn lè rẹ ẹranko kan bọ́ sí kọ̀rọ̀ yàrá tí mo fẹ́ fẹ́ bàbá ò lè fẹ́ràn wọn ní ọ̀tá. wọ́n lò sí ọ̀pá bí ìgbà tó ọ̀pá yẹn ní ọ̀pá ẹranko mi ìgbà tó ọ̀pá yẹn ní ọ̀pá ẹranko. ó ní láti lọ sí fún àwọn tó àwọn ìṣúná wa lọ ní wíńdò bẹ́ẹ̀ èyí tí ń pa àwọn ẹran yẹn lọ́nà ìṣẹ̀lẹ̀ yàrá wọ́n rẹ̀ fẹ́ pákéjì ẹ̀kọ́ títà pé ẹ̀rọ tí wọ́n pa lọ́nà ṣẹ̀yà ni. torí pé nígbà táwọn òṣèré náà ti ń pọ̀ ó wà fẹ́ problem pé òun jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn sáńtì bá tàwọn tó jẹ́ hardliner òun jẹ oúnjẹ táwọn òṣèré dákọ̀ sí. kò kò tó ṣe kankan tó alábìyí wọn sì sọ pé yára ọmọ ṣáàlù. Gbogbo omi ara ẹni fàǹtí náà, ọlọ́run bá ṣe nǹkan léwu kékeré rẹ̀ báyìí náà sì lè wà. Ó sọ pé ìròyìn rántí mi pé ẹgbẹ́ jáde ara wọn ṣe máa já ẹ̀rẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ sínú ọbẹ̀. Bẹ́ẹ̀ ẹran yẹn bẹ́ẹ̀ nínú nínú ọbẹ̀ ìjọ yẹ bẹ́ẹ̀ ní kọ́kọ́ mọ̀ pé ibi tí ẹ̀ ti jẹun kódà àwọn àfáàní wípé ṣọ́ọ̀pù tí wọ́n ti ń ta drink wọ́n tún wá ń ta ọtí ń bẹ̀ bí àwọn ará fálù yẹn wọ́n lè rẹ́tọ̀ kẹ́ ìmọ̀ra kẹ́ ìmọ̀ra nǹkan ibi tẹ́ mọ̀ pé wọ́n ń ta ọtí wọ́n tún wá ń ta nǹkan tí èso tí wọ́n ní kẹ́hìn tó ra nǹkan bẹ̀ kẹ́hìn jẹ́ pé ìlérí ń bò mí lò torí pé bá náà gé kọ̀ mọ́ ń fi ó ń da ń dàgbẹ́ ìgbà náà fẹ́ lọ ra ń jẹ ní ilé alámọ̀lá gbègbè ni yúgọ̀tì from àwọn ẹni tó tó kéke dúdú àti mm. ok bí bí chocolate right eh, àbí dúdú. dúdú àti dúdú. ok bí ìjẹ wà ọlọ́run ti wọ́n bá ti sẹ́yìn. wọ́n wọ́n ti bá ti ní ìyẹn ọdún ní ìyẹn ọdún ọ̀gbẹ́ àdìmọ́ òun ìdílé ní ìdájọ́ pọ̀ sínú bẹ́ẹ̀ wọ́n ti mọ àti wọ́n kí inú sílẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ ní wọ́n tó lọ. Bye. Aslında teknik yapımıyla Allah'ın Ṣọ́ọ̀bù tẹ́ ń dá kan wájú orí kìí ṣe kódà àwọn àwọn sọ́ọ̀ kan wà àwọn sọ́ọ̀ ìṣe kan náà àwọn sọ́ọ̀ ìdáná kan náà sọ sí báwọn mo ti lọ bẹ̀rẹ̀ jẹ́ mo ẹ̀mí mo sáré drink á ah, drink yìí máa fáyìn orí kékeré ẹ̀ tíráyẹ̀ mo mú rẹ́wà ìkan náà àwọn ẹ̀rọ àfá bóyá máa kò ní pé ah, ẹ̀ẹ́dílẹ̀ àti kí ló ní <laughs> wàláì ẹ̀mí yóò kẹ̀ ọwọ́ àgbẹ̀ sí iye lára ti fẹ́ síbi fàájì àgbà àgbẹ̀ ẹgbẹ́ ti fẹ́ ẹgbẹ́ àwọn àti ìgbà gbogbo wọn káta. agídí ẹ̀sìn ni o agídí ni láti ìgbà tá ìgbà sí àná ti dé bẹ̀ẹ́ kódà ayé àrepo bàbá mi mọ̀ pé ìdí láì fi yà lọ repo láì fi yà fájì dáa ní pẹ̀lú ìgbẹ́ nǹkan sí tó wà lọ bá ń gbà yẹn nígbà níta ni ẹ ok ìyàwó rẹ ṣètọ́jú ọ̀nà ẹ̀kọ́ sábà ní àbí ṣílé náà fẹ́ gbé náà seven hundred àbí three bedroom flat ah, ẹnìkan fẹ́ gbà tó sọ fún mi láìpẹ́ yìí afáàná ti parí ilé yẹn ní nípa ní ìpìlẹ̀ wo àwọn irú nǹkan rẹ̀ yín kàn lọ́wọ́ kàn lọ́wọ́ fi gbọ́ sí fún yàn ìwé tí ẹ̀ ti wà láwọn ọlọ́tí náà ti máa ra díẹ̀ àwọn àkó ọtí síwájú káńtà èyí náà kó ti rẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n á jọ yẹjú owó fún yìí láàyè àwọn kankan tí wọ́n ti ẹ̀pọ́n yẹn lé àwọn ẹ̀pọ́n yẹn lé ọdún wa kò ṣáà. láti mọ ọ̀kan àti nígbà kọ́jú ọkọ̀ tó bá ní ṣe pẹ̀lú um, iman wípé nítorí jẹ́ kàn sí ìlú ọmọ tàbí gbọ́dọ̀ ọmọ ṣojú. tó bá lóun béèrè láti fi kèké rí mọ́sálá ní àní tí gbéra ìlú ní títí wá fi ṣé ọ̀pọ̀ ìdìbò tẹ̀lé ẹ̀ orí ń gbèrò àbí tó bá ń gbèrò láti di mùsùlùmí àmọ̀ ẹ̀kọ́rẹ́ ìjẹ̀ ni títí tí ó fi di mùsùlùmí yẹn. so ọ̀gá ń jọ pé yá ní gàdí ẹ̀jú di mùsùlùmí ti fẹ́ di mùsùlùmí àwòká pàṣẹ ìwà ọkùnrin ìwà tó ń fi islam jáde náà islam wá ni bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ìwé time yóò sọ ṣàhádà kódà kan tó rí fa rẹ̀ láwọn àpá ìgbà tó wá ti ṣe ṣàhádà yẹn nígbà tó fi jù mọ́lẹ̀ yìí wọ́n tó bá tún nípa lọ́mọ pé ó dáa náà lọ rè sí à wá lọ tún fi lọ yẹn lọ pé àyín kí lọ́yẹ́ ṣe fẹ́ di mùsùlùmí ìgbà yìí ti bàjẹ́ pé ẹ̀ẹ́n òtórí ẹ̀ pẹ̀lú èròǹgbà yẹn náà àlè sí ìgbéra yẹn lórí ìpàkìtà lójú ogun ó pàdé ìṣèlérí kan wọn á ti ìbílẹ̀ tó bá ti sọ́wọ́ rẹ̀ bá ti fẹ́ wá fẹ́ pa tẹ̀síkì ìbẹ̀rẹ̀ bá ti aṣáájú ńlá ìlà ìdẹ̀lẹ̀ tó bá fi lẹ̀ tó bá rí gbọ́dọ̀ ti kò ń lẹ̀ yóò bá tó gbé dà sí ah ẹbí wọn ṣe sàádà ní ìsinmi ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbówó adé lẹ́ẹ̀kẹrin wa ni pé orí ẹ̀ ti dà ọkàn padà ọ̀rẹ́ ọ̀dọ̀ àlejò láàyò àkọ́sátàwọ́ bá dà àkọ́lá láàyè àti ọ̀pá lẹ́yìn ìgbà tó sọ láàyè láàyè lọ́la ó lè nẹ́mọ̀ àkọ́lá zálíkà taqiyatan ó kàn sọ ọ́ fi dé ó fi parọ́ ni bàbá fàtà mẹ́rin sẹ́yìn ó ń bẹ̀rù kí n má pa àwọn lásán lóbi ó ṣúọ̀ fún ìsáwọn lóbi pé ẹni ń sọ láyé àlà torí kí mọ́ bàbá ni lẹ́nu bí hálùsà kọ́kítà àkọlẹ̀ tó ń la ẹ̀mí rẹ̀ kọjá láti bí àmẹ́bí ìgbóhùn lóde ní pé mo rò pé àgbà tó sì ní dídí mo gba islam àkókò ìgbọ́ ẹgbẹ́ mo sì gba islam tuntun ni lórí rẹ̀ pé nípa mùsùlùmí náà ni ẹni tó láyé láyé láyé ó ti di mùsùlùmí ẹ̀yẹn gbọ́dọ̀ rí nǹkan míì tí ó hàn tí ó sọ fún wa pé ó di mùsùlùmí òkè wá fẹ̀ kan kì í sẹ̀ méjì ní ẹ̀ẹ̀mẹ́ta lẹ́ni ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó sì wá òpin ẹ̀ ó ní yanjú kínní ọlọ́ọ̀pàá ẹran ọmọ kan wà ní ara wọn ọmọ iṣẹ́ tí ń ṣiṣẹ́ ní Enugu níbi tí mo ti rí Christian malu malu náà ó bá gbúdú fẹ́ pọ̀ rẹ̀ ti wá rí ni àwọn bá ti wá wà papọ̀ kí wọ́n gba bàbá ẹ̀ ọmọ ayé ọ̀ yóò bá ń Dubai gbogbo nǹkan ìṣòro ọ̀fẹ́ ti ìdẹ́sẹ̀ ti nílẹ̀ ó ní òfẹ́ òun fẹ́ gba òun fẹ́ gba mùsùlùmí òun fẹ́ gba mùsùlùmí òun fẹ́ gba mùsùlùmí òun fẹ́ gba islam ẹ̀wá ìwọ̀n tó ẹ̀wá tí wá ẹ̀ǹgíjẹ̀ pẹ̀lú pé gbogbo àwọn abúgbọ́wọ́ rẹ̀ yẹn kò lè sọ̀rọ̀ ọlọ́run láti fi ẹ̀ orí mọ́lá rẹ̀ gbogbo bá ti wà káàkiri ìyá àwọn obìnrin ṣe gbogbo ìlọ́mú sí sínú ìgbà péré téèyàn ò ti kó sínú pé èèyàn ò rà lọ́wọ́ lórí ìkàtúntà ìṣe. bẹ́ẹ̀ ni wọn lọ́wọ́ kó gba ìsìláàmù lórúkọ tó bá gba ìsìláàmù yẹn kó lọ́ọ́ ní gba ìsìláàmù kí ilé gbígbèsè ayé rẹ̀ mọ́ yàtọ̀ kó yẹ kó gba ìsìláàmù àti ìṣèké yẹn jọ wà kó jẹ́ pé ọkàtà gba ìsìláàmù kò di olóòkòtì ìgbèfèrè mọ́ ìṣèǹgbà bá láìpẹ́ lọ ó sàn torí pé ìzìnà ọtí àwọn ọ̀rọ̀ burú yẹn wọ̀ ẹ̀sìn lẹ́yìn iná máa aláyà kúrò ayé sọ́ka bí ọ̀yà kúrò mọ́jọ́ ìdáríkà ẹ̀kọ́ gba ìsìlámù yàrá sábà bí tọ́lọ́mù kò fi nígbà tó bá gba ìsìlámù lẹ́yìn tó kókó mọ kí o kí ló máa ń mọ lára yóò mọ gbà wọn búrọ́ wọ ilé ìdíyẹ tó bá gba ìsìlámù lẹ́yìn kó mọ gbà tó gba ìsìlámù lẹ́yìn máa ṣe wá sí ìsìlámù ẹ máa fi tó ti kiri lẹ́ẹ̀ máa ka kùránì ẹ kàn gbé bẹ́ẹ̀ sọ ẹ ta kó gbé ní ìṣètò tó bá lóun gba islam ó ti gba islam àwọn òfin ẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ o mo rò wé tí wàá pé ọtí tó ń bu yìí ọlọ́run wá ṣe lè wọ̀ kódà àyà kùrán rẹ̀ wọ́n tó wà ń kéfèé rí wọ́n àyà kùrán wà fún ìgbà ló bẹ́ẹ̀ àmupara ní ìta yóò ní tó báyìí mú pé àmupara ní ọjà tó wọ́n á ní kọ́mọ́tì ìbìnà wọ́n rò pé ah. Eh, yóò kàbọ̀ pé àwọn tí wọ́n jẹ́ jẹ́ jẹ́ prophet ọlọ́ngàn nínú bí wáyé tí wọ́n sì yìí wọ́n ní david bá ọmọ abìnrin rẹ̀ sùn nígbà tó kù sí yó àwọn láti ń lẹ́nu báyìí david ọgbọ́n ọmọ ó sì gbà pé prophet tó wá bọ́ ọmọbìnrin rẹ̀ sùn jọ́ kan tó kù sí yó ẹ̀sà àwọn ọ̀rọ̀ burúkú ní òfin à ah, ó yín àdàrú ni irú nǹkan wò lẹ́sìn kọ́lẹ̀ yìí tẹ̀wé èdè jíjì tí ó bá mú tẹ wá ní pé kó ṣe dìnnà ọ̀dà yóò lè àá ah, ah, ẹgbàgbé yẹn kódà nu bíbélì gan-an ọ̀sọ́lá ìṣẹ̀lẹ̀ ìrànlọ́wọ́ ni ó yẹ kó gbà tó gbọ́dọ̀ gbà sí àmì kódà bẹ́ẹ̀ kó ṣàhádà sílẹ̀ ni yóò fún yàn ní gbọ́dọ̀ láti wá mọ ọkọ̀ ní ìfẹ́ pé ah, Islam bọ̀ ọgbà yìí ó láwọn òfin o láwọn kàtẹ́yìn ló ṣe o tòtẹ́ tó bá wù ó ṣe wá ṣiṣẹ́ mi kò lè fẹ́yàwó ní ìlú tó bá ti lọ lẹ́wọ̀n ọmọ lọ́rí padà láì pé pòròpóyé mọ́mú tí mọ́ máa mọ àwọn kan ní ìlú ìdíṣẹ́ ọláǹfààní pòròpóyé èyí wọ́n fún ní àwọn bàdíì nígbà tẹ́ ti gba kúfù lọ́wọ́ rẹ̀ fẹ́ fún ní Islam yẹn gbogbo àwọn nǹkan yòókù náà ti ò dà kò sí kankan tí ò ní bàjẹ́ gbà burú tí ń ṣe máa ń parọ́ ọmọ sòótọ́ tí wọ́n ń jagun iṣẹ́ ọmọ ìjà nìyẹn ọlọ́run bó bàbá kàṣẹ ìtọ́ba pa. Àwọn ọ̀rọ̀ fún mi